نستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته بك أخوان البعوي أدوجو وفي تودا تلي أدا متمدو أدا لأدا معي يقوم مواكا رجي يمين أجو تتو منجح ramadan lọ́lọ́ mẹ́wàá ọdún òdùbò kàyín lèlè mẹ́lẹ̀ yóò wẹ́wàá yọ mẹ́jọ kàdébì ti hìjọra pé má kàwé mẹ́dínà èyí kì í galó ká ti pípa àwọn olójú ìlú mẹ́lú oṣù kẹfà ọdún òdùbò méjì yọ mẹ́wàá ìdè ọmọdé níbi ìṣà alayhi salatu wa salam ìṣọ àlùkọ́wò Allahu ta'ala a'lam alhamdulillah. وجواتكم أمي سورة المائدة أمد وانا إنني أنا أقوانا قاي سورة سورة يبطر سورة يقعكم أنا أقوانا بمين مالو لكنه سورة الأنعام كاي ألمتي قرآن دايو يبقى ما تنقل دي كل جانب صلى الله عليه وسلم tabin kuma ce ne ci jan alkur'an zamanin abubakar siddiq tabin kuma wa koyin zamanin usman bin affan taki àwọn tí abẹ́òbíà náà abẹ́ kuma wa kó nínú tó ṣe lóhun láyé ìdẹ̀lẹ̀ tó ma kìdọ́ náà ti kẹ̀yìn kọ́ran ni iya na wudu kila wezo qur'an kimaji isara ni chukubwa ni chojo sallallahu alaihi wasallam ni chokeli katini mamudu duni sura ẹnikẹ́ni nìkàkiri abili kóde kìdẹ́ni wa ti sóra rẹ̀ báwọn àdúdú ní sóra òhun síbi ẹni ojúlé odúkùmá kó wà ní sóra yìí wa òkọ̀ra odúkùmá tó wọlé àwọn òṣèlú la ojúlù àjànàfà yìí sóra tẹlifájà sóra lẹ odúdú kiri yẹ wúdú òkú ŋa lè sóra tẹlifájà òun adúdú kura ànìyí in da lejin wa da ki da lejin wa abu da bi suratul baqara ima ce bi suratul baqara mo ni ila lugodu ko da na tan ki bo loka aluka ne bi musa pa bo ko ma de le odo ko non mu da lejin wa da ki da bi ali imran ibi ali imran ọmọlẹ́gbẹ̀ ó dẹ̀nà tẹ kàmú alùkì hannatu ọya imrana kì yéwu ọmọ àmàlọ́kì bẹ̀rẹ̀ yàmà tápọ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ ọmọ awúyà lẹ́bi ìsà ìfúdàlẹ́jú àbẹ̀kídàlẹ́jú ayé mi tó rọ̀tẹ̀ ní sára nàtìlì nọ̀yà kù kú wù òbí kú ọmọ nẹ́mẹ̀ ó nẹ ọmọ nẹ ìyàwó kú bọ̀ màtẹ́mẹ̀ amáyé ní adẹ́ yìí ìgbàmẹ́lẹ̀ fi

ilé tí ike ya lè fi surat al-ahzab alukóde na fẹ ká wéyẹ depends alukabe na happen le depends ẹgbàkìá ní bukati tó lùkà àbẹ̀tẹ̀ ẹgbàkìá tí nìkí àkídà àwọn ẹ̀fọ̀nwá alukìá duwálé. ayé dúkìlà wá ní ni kíákà ní sábà kó máa mú kó máa lù tẹ́ ìṣèkà ní nìkí àwọn ọmọ mọ́tà báwo hàbìhì ayá fi máwùmí èyí yóò dùkàrù fíhà kàdà wà kàdà tó dẹ̀ gbélé máa pàdé sóra yìí òkè tí òfin kan ọgbọ́n ta yẹnu mama yé kìlẹ̀ ìdú ẹ̀múdà túbọ̀ kó ẹnu àtà ọ̀rọ̀ ọgọ́yì ọ̀rọ̀ ọgọ́yì ọ̀rọ̀ ọgọ́yì sẹ́wọ̀n kò máa mú fún pẹ́lú lẹ́mọ̀ àmúdà túbọ̀ lẹ̀ alùpùpù malẹ̀ kò máa nàbí sóra àdìgbẹ́ pàpẹ́ ìkìlẹ̀ olùkìtù àtẹ̀kọ́ sórí kàlóṣe òwò kìlẹ̀ yìí súrẹ̀ tẹ́lẹ̀ àná súrà yìí màdọ́nà sí súrà mẹ́mọ́ ọ̀fẹ́ abẹ́rùn-ún abẹ́mọ́ rẹ̀ ṣẹ́kó ní màkẹ́yà kí ní abẹ́mọ́ rẹ̀ amábẹ̀rẹ̀ mẹ́lẹ̀ màdé abẹ́mọ́ rẹ̀ amábíká màdé abẹ́mọ́ rẹ̀ amábẹ̀rẹ̀ méjì màdé abẹ́mọ́ rẹ̀ ìlú kàdọ́mọ yìí ní ká ní ànílẹ̀ rẹ̀ ní ewu ìnálòlò lẹ́yìn ìdí abẹ́mọ́ rẹ̀ ẹ̀dùn màkẹ́mọ́ rẹ̀ mẹ́ ẹ̀mọ́ rẹ̀ nìkí màdó dé kìlẹ̀ mudu màmúdúdú kìlẹ̀ mudu kọ́ ya memore sura memore kidai sura kaliti ko da na ta duwa na annabi sallallahu alaihi wa sallam ko ya na maka aya kidi hu la kidi linka yo bo meta yo melu na ya kidi hu ti se o ke gbo ka kini mekiya ani sura ki wa na annabi makale madaniya ani sura ki wa na annabi medina ne idan ke ciki annabi dagi madi dagi makka ina ya ce wan ide mi sura ta mai idan mi sura ma ba ta madaniya saboda lan ne abin ke adi makka gwale kayale a wan ki ma ci maki ani a hukumar madaniya abba ta ta ne gidan su kwayo yi soka ọdọ mẹgbẹ ta ojú òdòdó kan níbi ìtì makka yìí àmì sura ìdúkì wa nà má yé dúkì wa nà mọ̀ mọ̀ dàgbà sójà nà mẹ́dínà gidi ẹ̀ gbàlẹ́ dàgbì wa nà bẹ̀kí àgìkì òdòkè àti ìjìnà kó mẹ́ka sí ní mẹ́dínà yìí sóra dúkìá nẹ̀ mú dàgbà tó ya dàgbà tẹ̀tẹ̀ káàbà yìí dàgbà ìwà nẹ̀ mẹ́dínà yà mí kiri alùkàbó ọlọ́mọlẹ kọ́ran kò máa pẹ́ yọ ilẹ̀ ìnà máa lámà lámà kó nẹ̀ ẹ̀dọ́mọdá kò máa tánẹ̀ ẹ̀sẹ̀ ní ti sóra ìdílé kò máa tó kó ẹ̀sẹ̀ ní kẹ́ máa ìṣe náà máa lámà lámà kó máa kó yọ wọn máa dùn ta àlùmọ́ yẹn yẹlẹ́ topic kan yóò nìyẹn lẹ́sẹ̀ àti ní ká wí súra ti dẹ́ máa súra tẹ̀lé àná àti ní ká fi ele kó dẹ́ na fẹ́ sí súra ti dẹ́ wí àwọn máa súra tẹ̀lé àná súra tẹ̀lé àná ìdí àmì súra yéegi na ọjọ́ kó dẹ́ na fẹ́ dá ńlá nàbì sallallahu alayhi wa sallam kó tá na gbogbogbò bá tó kojú mọ́ dẹ́ na fẹ́ dá wọ́n ẹ̀ bá kéke olú kéke jùmọ̀lẹ́tà ama yɛ no ayaka ayameji ayaka ayameji ayaka ayameji ama zuratul an'am ɔlɛ kɔba dan mu sɔjɔ jumla ta gaba ɗaya magon mu da ta tajjim na da rayuwa duwa an ga nabi sallallahu alaihi wasallam ibi gida wani goyen ya bi hikma ki ja na tajjim qur'ani ki pele gide ki pele gide ki pele gide ki pele gbogbo ọdún ogun yóò mẹ́ta ká kí an ga nabi sallallahu alaihi wasallam ẹ bá fi kí jabir yani surat al-an'am o egba kamele dula be ona eba amale de ku do ncho sallallahu alaihi wasallam yani se on kama ko la uji yele uji ya ne ti sura bakara le ojele ta se on ka aya sura bakara ki ni 280 something ni ndaki an'am o wala ni 165 e o kidema je to la mali amma ojú òdùdó ẹgbà kò mà wán ẹgbà kì wán ẹ jíjà nẹ ìṣúra bákàrà rẹ àmà ẹ̀yìn ni àyíyá yìí dé kéjìlẹ bákàrà yìí ti tẹ àná àmì ẹ̀hùn kì jíjà kò wán ẹ júmùlẹ̀tà ìdí ẹ̀hùn kì jẹ́ngà owó dẹ̀ nà tẹ̀mátì kọ́lá nà ńgá níbi ìgbàgbá dẹ́ dára nà kí mu dàmú wọ́n ní ìdúgbẹ̀ kì á dàmú alùkì dà wá nẹ ìrẹ̀ yìí mu dàmú alùkì dì gabanin rukata ya damuwa amma imamin qur'ani duwa ne nusabbita bihi fu'adaka kikai mamadu mawla ìmúdúwà tó kí yẹ kó kéte òun rẹ kaná ló kaná ló mọ àwọn tuntun lẹ́gìdì kí pèlè wa sórí ìgìdì ẹ̀hún yẹ òun yíyọ yẹlẹ táàkì àdàbí wa ní táàkì àwọn dàbí máa wọn yá ní ẹlẹ́gìdì yìí kí màá tó wá gàba dé àgìdẹ́ bá òbílẹ̀ náà kó lù ẹ̀ nà tẹ táàkì dàbí sí ni pépé òun àmọ́ yìí kì má dún pẹ̀lú àní sí ni dàbí pépé òun pépé òun òyìnlẹ̀ ìṣẹ́wọ̀n ìlèyàn rádẹ̀ ẹ̀dá níbi ìrìnà fún ẹgbà ẹlẹ́mú òye kẹ́ẹ̀dọ́mọ yẹlẹ̀ lákàfẹ́ pa ní olùgbé wọn mi mọ̀gẹ̀ ní rí àgẹ̀ ó dẹ́nà tẹ́tà ìkó lẹ́tà nẹ̀ yẹ́rù méjú òmẹjẹ́wọ̀ ẹgbẹ́ سبح اسم ربك الأعلى الذي الذي خلق فسوى والذي قدر فهدى نعم والذي أخرج المرعى فجعله غثاء أحوى آه، سنقرئك فلا تنسى إلا, إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى سنقرئك فلا تنسى ودنا تنكنا بيده قرآن كنديه yezu kunga ya kunga jami jibril ya mdu banguwe fala tensa emaja kaja repeat to bi jibril ba le ba ile ite do egbeyan illa ma sha allah ti bi ke ru mi ju ka ku e ti gbeyan e won da bi won ri an gba ge o ke le gba do e innahu ya'lamu al-jahra yume numa enkele keju bebe egbaka ya dukpe ki achi kuhume ametume ya ne kuhume kaki leme kita kpanu mama mu ma kwa ayo ye ye mu hulu ahu ma yasa wa yusbit udi subhanahu wa ta'ala yani ye keru beju uge mdo kpanu ye keru beju uge la toro to mona me taki yangi surat al-an'am ama ya kimea oyele iwe metogo ili ama ye kode na teka kichi kuhuwa ile ni toro te muwa ye to malakin tin wala tura kala an'am an tayi ita annabi sallallahu alaihi wa sallam yani ọjọ́ oh, kabe di suratul an'am da ne mo mu ba ma di suratul an'am da ne ogene kabe ma penya du ma newa ngabi mala ku penyu amala ku molu udubo bo mete wa 70000 ama gwani suratul an'am oh, yani alkamele kuro ya le da fi suratul an'am iba ana aga ena na aga ko yani yata'ajjatu al-ardu bi tasabih ana amiju to di tasbih ka mi bala ko da subhanallah subhanallah subhanallah subhanallah walhamdulillah la ilaha illallah allahu akbar ɗan kammala ku 70,000 gidan kuma na da caite suratul an'am kuma dan ga nabi sallallahu alaihi wasallam da sura katitina o mi katitina mi malaiku ma caite wa de man wole yo tolo wa hutan ya mele wa ameni kabara mele mani subhanallahi ma mani la ilaha illallah ma mani hamdallah ma an onu gba mi lo jele ta kamale wa alukwa ne bi agwa ne bi kiti ne gbo kuma wa wo me me kuma do dan mu tan ya ci ne bu ma ci ko bi subhanallahi alazim subhanallahi alazim subhanallahi alazim subhanallahi alazim yani yele dala níbi ta ko gogide àbí ko ma ko o ja ile ta ka be wa kere bele àti ki lo me gbala níbi bip o me gbo ọdún ko ale lele onugale le wo lo ugbo ete lola anyela ka ni di edu yele ba anyela nugbo emedo da bunya ne lójú wo jì súratul An'am ma àdébí sallallahu alaihi wasallam màá ní èmi kàkiri kí fayatalaqa al-wahyu min rabbih ọ̀nà àmọ́nú yà ń gbé wáyé kúgbọ olóhùn lẹ̀ yọ ọ̀nà kò ń gbé wáyé kúgbọ olóhùn ẹ̀jẹ̀ wíwẹ̀ ó kẹlẹ́ ọ̀gá ni kéde àti kò ń nọ́ra wáyé rẹ̀ lẹ́jẹ̀ ó kẹlẹ́ ni nye ju gbèdé ọgọ́yì yìí yake awa mo nke solfai yake awa ke da bene kiri ilo na medu to agunyo ngeti ba ka ile ede ne ga kora inwe anya gbe ke gbiti mo tule pa ko yake ba ire suratul an'am tasbihu kadidi na je dafu hawa e yo da ma lui mamuda mamuda nu alkumadun le ba woji yanu gutola rakumi ká níbi tó yí wòye àníbi wọn wó jù lóhùn láti ràkúnmí wọn wọn wó jẹ wọn bẹ́ẹ̀ lọ́wọ́ náà mọ́nyánì tó dẹ́wọ̀n suratul náà níbi níbi yá láàyè kí náà káàbì òkọ́ pa suratul an'am sura kan nice ko da na sai mu biyo wa pai ugbede wu ki sojo e mu si ayo jo du ki de mu meta na bismillahir rahmanir rahim ta الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون طيب. ودنا سبحانه وتعالى alùpùpù sùúrà yìí ti dẹ́ bí mu apá yìí gbèdé yẹni alihamdulilah alihamdulilah gbedekemu de mu kìsì ọjọ́ ẹnna agbedemu agbedemu ọjọ́ yẹn náà tẹ ẹyọ akẹrẹ bẹ náà ọgá awọ ẹlẹgbẹ mi ni yàrá àtúmí dẹ ọjọ́ alihamdulilah alihamdulilah ogbede mi se kọmáàdì mi se mo dẹ náà tẹ yìí ló kọ́ wáyé. alu ka amejugbede n'onkitsɔ n'awale ka chọ n'onkitsɔ ayelele elewu kɛmɛ ko onkitsɔ jɛ n'atatsi wa yɛlɛ bi alihamudu yɔ agbede na tiɛnti munamu do na le tsi wa abe ka yi asikorok abɛki sokorok jɛbi la yɛlɛ ne yakiri ahamudu ka hamudan kɛse yɔrɔ ɛnɛ ne yɛlɛ ɔjɔ alihamudulilah an ka agbede mu do agbedemọjọ alihamudulilayi kẹlẹma agbedemọjọ kìlẹba tèmi ká tètè ŋà wọlé tán àtúnyẹ ìkura ànìká ŋọ tẹnì ká òbí ká ŋọ kó túnyẹ ìkura ànìká tẹnì aŋọ mi dàbí akẹrẹ má nẹbi sallallahu alaihi wasallam inú gbókò ẹbí kẹlẹma kìlẹ ŋà màlẹ ọmọ rẹ aŋọ bìú kí ŋọ kódo ŋọ ká ŋọ túnyẹ ká dàbí dúró ìyọ̀ wọn ẹkùnyẹwà nílẹ̀ akílẹ̀ jẹ́rẹ̀ àkíní sọ́rọ̀ àtẹlẹ̀ àdáhàm sọ́rọ̀ àkóódẹ̀ náà tẹ̀bí báyìí hàmdàlà òmìṣẹ́ yìí sọ́rọ̀ mẹ́lú ní ìkọ̀rán òmòódẹ̀ náà tẹ̀bí báyìí alhamdulilá arama amdàjà ló ti sọ́rọ̀ àtẹlẹ̀ fàtìhà ẹ̀mọ́dẹ̀ náà tẹ̀lẹ̀ lùbìlì tá alhamdulillahi rabbil alamin ìmẹ́yìn fàtìhà bìmẹ́ yẹ́nì ògbédekẹ́mùdì dùn رب العالمين أردوك جدنا أردوك جدا متمدو يكبا الحمد لله توحيد الألوهية رب العالمين توحيد الربوبية الرحمن الرحيم توحيد الأسماء والصفات أي بدودا نيفاتيا أمي توحيد متى تاودنا كما جباك في مدوان أكان الله يعني الحمد لله إن سورة فاتحة إن الحمد لله ربي taka wadi سورة الأنعام anam سورة الأنعام al-an'am da ni wadi lamar dhuwa alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور قالوا كي سورة سورة لدربا أباجو أدى دوبا يكي دي يمو كتانا كلامي قالوا تي في سورة الأعقاب أو سورة الكهف أمو دينا تمو في سورة الكهف نعم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ودنا تبي سورة الكهف بمبي يعني الحمد لله ودي كاتي وكم ولا تردون الحمد لله ودي كيبو دي ميكو يعني أمان تكاك بدي ميجاني ودي أكبدي ميكو òun kì rò lítàbí kùránì wọn ànábì muhammadu sallallahu alayhi wa sallam adéhùn mẹlẹ́tẹ̀ yìí wàlẹ́bí ẹ̀jẹ̀ alẹ́hu ẹ̀wọ̀ta yẹ kùránì kẹlẹ́dẹ́ kò mẹ́rọ̀ wọn wọ̀nyí kẹlma ìwọ̀jà kìdẹ́ ọ̀dàláìnì yẹni ìnáwó dúkìlú tó yẹ kùránì itega wujere yuwen ida wudu kidu teyi qur'ani yeki de awana ni ke duno ido genelen yeki de ba patu mera unde ke tinu ido genelen ugbe ki gbiti wu qur'ani ti ada ni woni ki woni bi ada di woni sewu ida ni woni do lola le bi ti wala ni ta'allahu iwaja ubile ngoda imigalikata okporotu kideyɔnu adi ni kidɛ nɛnɛ kidɛ kipotɔ ɛyinɛ do bi alihamudulilayi surati saba la. الحمد لله الذي خلق السماوات والأرض خلق السماوات والأرض جاء الحمد لله الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير سام كان جيف لله كده أباجو يدو كده نتنا بيواي كلمة كده ين أما كو بايو ين أتي يدو يدو أبو يدو كده يوكو أما ẹnẹdún ló yálè tòmí lè ní tó dábàlẹ̀ tẹ kù ẹgbó yálè ẹnẹdún pẹ̀kọ́ wá sí alihamudulilayi ewo yálè ŋa rí zikì mẹ dẹ́mọ̀ wọ́n lápọ̀ wọn nà ŋa mẹ̀wò tóbi kì á lọ yìí ẹgbà tó komi lẹ́lọ àwọn mẹ́wò tó pẹ̀kọ́ mẹ́ ti dá alihamudulilayi mẹ́ni ka nù ŋa nì nímẹ̀ kẹ́ gbà kó lu múta ló hùwù mẹ́ tẹ kó lu múta lọ kó ŋa nì mẹ́ yá mẹ́ ẹ̀wù mẹ́ kó mẹ́ gbẹ́ nyọ mẹ́ ọ̀làndí àmọ́lá mẹ́ yá mẹ́ ó lì mẹ́ tí ita kali ga kini yi vitamin lati de ro wan ba e o du ko be ti mo jo ita alhamdulillah o bi le jam ke àwọn yo du o me du te tu bi e gbe gbe le me ni ka du re do ni me la ni ka mo jo ko ko be le ka ni me ni ka me wa ko tu sa da na ta pa ko be amali yi to da ba le o mo tu ki de ru ru gbo mo be ki mu de ki mu do fa na mo me se ko me o tu le li ko tu ni de ko me ta na ibada me ha e o du ko ko be du mo jo ita الحمد لله وده نتوجه سورة السبع يومي فهي لأكل ذا أكلهم سورة الفاطر الحمد لله الذي خلق السماوات والأرض جاعل الملائكة الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا إيه. جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير أرمان wọ́n ní subhanahu wa ta'ala yẹn ní alhamdulillah wẹ́rẹ́kẹ́ mu dirun kọ̀ọ̀wọ́n lẹ́tọ̀ ọjọ́ kọ́lá mi nàbí dúró ní òbí alhamdulillah yẹn ní gidẹ kọ́lé òbí tí alẹ́jú parí òun fàtìrì samawati wal ard فاطر كلمة فاطر كده في جولنا تيوز بكلمة الحمد لله فاطر السماوات يعني هي أمولات بديع السماوات أما ركعة فاطر بديع البداع بدع omulecha na ala echeghị inugbo duk ma chọ na mbili tapu kọpi kọ ma che omen abeki inugbo ko ya le nena ko da na pe ke ko che kwa fa pere samawa ene du che mili ma mata ko kọpi ko ye ne du ya ni da ye le mo be na da se na me yo ya le be ni kare de abanele ana ka me yo ye le ene du e che mo ni da ko wa che o da ye le fa pere samawa ti wal ard yedu ɛma tsaka wɔn yɛ wɔn ɛkò agbebe wɔn bɛ nu ɛga nu bɛla ɛkò yóò ŋa tsɔ na mi bɛla ɛkò yi ɛnu bɛ dza ɛnu bɛ ka aluko ŋa tsɔ na mi bɛla ɛkò ika mɛ lɛ tsɛtɔ ma wɔn la mɛ lɛ dɛdɛ ki nɛ ta dɛdɛ ki nɛ dzi dɛdɛ ki nɛ lɛ ɛbɛ ɛbɛ ka mɛ wɔn ni nɛtɔ gɛ lɛ lɛ ɛŋɔ dɔmɔ jibril aleyhi salatu wa salam anabi sallallahu alayhi wa sallam ɛnu ŋɛli jibril ba ika lɛ

ìwọ́n wé kó dẹ́nà tí wọ́n dàbí wọ́n kàn wá kàkiri yí àbí ọ̀gbẹ̀bẹ̀lẹ̀ yàtí ni tù yí òkọ̀lá tẹ̀wí ugbélébà ọ̀tí fún àfẹ́ alihamudulilayi wọ́n dùn wá alùkìdí alihamudulilayi wọ́n gbélé ẹni ẹnu bí kò mẹ́gbọ́n àmẹ́lẹ́mọ́ dùn alihamudulilayi nàá. قل الحمد لله وسلام على عبادي الذين اصطفى الله خير أم ما يشركون الحمد يعني قل الذي وقوك غاملة أو من يرك يقول الحمد لله ويتو ما فوقوك الحمد لله يتعني بكاتتانه قل fílẹ̀ àmà yẹ́wọ́ kàjẹ́ alhamdulillah wọ̀sẹ̀lámù ògìlẹ̀ ẹ̀bọ́ yọ mẹ̀mí ẹ̀bọ́ pàrọ̀ rẹ̀ dọ̀ yẹ́nu òmẹ́gbọ́mẹ́lẹ̀ wọn amúgbóyà àlá ìbáàdì yìlẹ̀ yìlẹ̀ sọ́fà àbú àmàdùn òmẹ́kòmẹ́ àmẹ́lẹ́ tù àmàdùn òmẹ́kòmẹ́ àmẹ́lẹ́ tù òmẹ́mọ́ ẹ̀bọ́n wọn náà kẹrẹ̀ bá àmẹ́lẹ́ òbílẹ́dàgì anúmẹ́ nìyí yá mẹ́ àgbà kótókótó Allahu khairu amma yushrikun yo nga na milita wondu ki chodu ku o de mulai wondu ku ku megbe de munkele abe ko de be de yime ka kiri abe ke kele ne ke alhamdu tabu tu abe ka alhamdu ana alhamdulillah alhamdu ngi malaji wonde na deni وديلت رد سبحانه وتعالى مبدا بتلك قرآن المؤمنة يعني سبحان ربك رب العزة عما سبحان ربك رب العزة عما يصفون وسلام وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانه ẹ̀fẹ́ yóò lókìmúdì rẹ̀ rẹ̀ subahana rabbika rabbil izzati amma yasifun yẹni ẹ̀fẹ́ yóò lókìmúdì yóò ẹ̀ rabbil izza òǹkì tí ó dó òjìmá kí á dó òjìmá lẹ́lẹ̀ kẹ̀lé jù òǹkì tí ó dẹ̀ gàì kí á dẹ̀ gàì tí ó dọ̀ kí á ama yasifun na atɛkpɛ yi kɔlɛ wu ìtsɛ nana talu kumɛ ne ohun edu ile abɛnu kumadzaka náà kama ne o kama nu dɛgɔ kpɔn yɔ yɛn ni ama yasifun ìtsɛfɛ yiwo lo ta fo kuma dɔma ni ile rɔbele ɛzɛti ama yasifun nana nana ta fo ile si. wọ̀sẹ̀láàmún alẹ́lùmọ́sẹ̀yí òbílẹ́nà ń bẹ̀ fún mi wọ́n pọ̀ ṣáàkà lórí àmọ́ oníṣẹ́ mi yóò kó pa kẹrẹ̀ gómẹ̀ yìí dúdẹ́lẹ́ sára wa amadu ṣé mi kẹrẹ̀ gómẹ̀ amadiyɛn ka mɛ ma ko kente la ŋo bilɛ ti da ama wa dutɛra na lo kun dɛ ama wa do kí wọn kɛrɛ bá mama yi ta. والحمد لله رب العالمين وكان جاك مولا لما تأبدي كلمة بيوكم ولا تردور أوكم الحمد لله ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها أي قابلة ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون الله أكبر ono ɛdɛ mu na omu na na ɔna bi wɔlɛ dɛ alihamdulilah tɔdabi akalu tukpa ne di ama ahomadu sɔlɔ lɔha alayhi wa sallam ìdíje akɛlɛm alihamdulilah yɛ ayi atigi adaka gbɔ anabi asɔlɔ lɔha alayhi wa sallam mɛri agba yɛ ni kuli alihamdulilah ɛmɔ e wɔwɔ ŋgo dɛ na tɛ kɔmandi ŋgo yɛ na kaki alihamdulilah ŋgo kaw dɛ anabi asɔlɔ lɔha alayhi wa sallam yɛ ni jɛn kɔ mɛmu jɛn o daa ŋu sɛmila wakul biyaminika wakul mimma yaminika mamuja unaagwa na weke waje yawa kuwa sana kwa bismillah bismillah ubikachini juvya ukida yawa kuwa no jejeje alikuwa no jejeje ogbe uwe labu yi wekuwe chani mogwe na huneni ya alikuwe uje uje paya we ogwe alhamdulillah alhamdulillah yẹni sẹ́kù ẹlẹ́wùjẹ oúnjẹ pa àwọn ẹkú ẹ̀ka kiri òun lẹ́gbẹ̀dẹ lẹ́gbẹ̀dẹ̀lẹ̀ lẹ́gbẹ̀dọ̀jọ́ tó dẹ̀mù inú odó múnẹ̀ dúkì dọ́mọ́ kìíní kìíní yẹ oyún ẹ̀kẹ́ ìjẹ ní sídẹ̀ gbà kó dúró ẹ̀mú mẹ́ inú odó múnẹ̀ dúkì àtọ́mọ́kì àdékedo ní ẹmọ ní bẹ̀kọ́ ní kò dúró àtìlẹ́ ìdùn ẹ̀ odú kìtù ẹ̀jẹ̀ yìí odú lẹ́bi dídú ẹmọ yìí tó dábàá lálù kẹ̀jẹ̀ kẹlà mọ́ yìí ẹnẹ̀gẹ̀ dàbí dùgbé dáhùn gbogbo dáhùn odú kìtù ọ̀dẹ̀. sọ̀kọ́ ká títí mẹ́ ìtọ̀mọ́tán anabi sallallahu alayhi wa sallam jẹun kìdé ọ̀rọ̀ ìdágókè ìbádí àwọn gba ìmí súnra dúró ìmí súnra àwọn gba jẹun kìdé tí rògbò yìí allahu akbar yẹ́yẹ́ dàbí kọ́mẹ́nà yà dúpọ̀ gbogbo mọ̀ sami allahu liman hamida alhamdulillah akala yubi wotoli maa nu bẹ n ka kayi rabbana walakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fihi ẹnà náà mọ́ alhamdulillah ẹgbà tí kẹ́lùmà sami Allahu liman hamidahu gidẹ́ ìjánà yìí gòkè adó ọyọ́ wẹ́yìn masalasi àdébí àdéròkó yìí káyà sákìdẹ́ yàrá tí wọ́n kẹ́lẹ̀ bí ròkú ìkìdẹ́ kínáwó kìdẹ́ òláwó kìdẹ́ kí wọ́n lè wọ́n lò wọ́n tó ti àdébí agbẹ́rẹ̀ wọn lè dáka débi nílò ìwà kẹrẹ̀ fún bá àwọn kìí àìròkú ìlẹ́dẹ̀gbàmọ̀ yẹn sọ alhamdulillah anabi anyi ado yikwa na yeli sani allah liman hamida ɛna ti yɔ ɔdun ni gbede wɔn yɔ ɔyɔmɔ o de la dɛni o mɛ ne bi ru ɔlɛmɛlɛmɛ lɛ nu gbɔmɛ to na bala mɛ ne ko kuma wɔn ka rɔba na wɛ kɛ alhamdu ɛgbadɛgba do a yɛ agbo alhamdulilah alhamdulilah. ẹ̀wọ̀n wọ́n mú dé na tẹ ìkànnà níbi òkè kíkà ọmọ àti yíyí mẹgbẹdẹ wọn kò wọlé tọjọ tó dẹ̀wọ̀n tolu gbede kumẹtu wọn yóò subhanahu wa ta'ala ọmọlẹ́yìn ohun ohun gba gbólóhùn tọjọ yìí. ohun gba gbólóhùn tọjọ tó dábàlẹ̀ yẹn mẹgbẹdẹ wọn kò wọlé tọjọ alhamdu ìfẹ́ kò wọlé kàkà وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور mẹ́rin ká àwọn ọjọ́ máa lórí ẹkù ẹ mẹ́rin ọdún kẹ́lẹ́ ìwẹ́ ń jíjì bàbá tẹ́ ọjọ́ àgbẹ̀dẹ kẹfọ́n ká ìgbà tí yọ̀mọ̀ mi tẹ́wọ̀ ọjọ́ ògbẹ̀dẹ kẹfọ́n ra ìgbà tí yọ̀mọ̀ mi tẹ́wọ̀ ọjọ́ ògbẹ̀dẹ kẹfọ́n lé ìgbà tí yọ̀mọ̀ mi tẹ́wọ̀ ọmọ ìjìdá mi máa fún àlè ra dágúgbé gúgẹ̀ ní olú ẹ̀jẹ̀ ní rákọ́lá tẹ́lẹ̀ ìgbòdìẹ àdábà ànàlà àdá ó dún àtúndà àdúgbà mi tó الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الرد وكبره تكبيرا التكبير التكبير عائشة معنيني رضي الله عنها ماني كيف كان خلق الرسول صلى الله عليه وسلم أو تالى النبي صلى الله عليه وسلم أو تلك كان خلقه القرآن يواتي بمالك النبي لنبا والقرآن يوم أنا نبي أنت القرآن فاقوه أو جمع شغاكالا نبي القرآن أو دوكا نبي أي قرآن بابا أو كده القرآن هي practice error أو كده القرآن ya practice ẹrẹrẹ kẹbẹrẹ yìí kàtó ẹjẹ kàkí ni azidala yà ẹni wọ kẹbí hu tẹkìtì rà òtí kẹbẹrẹ lẹ kàdó ayé ayikọ ayé practice ọkọta takamu dàbí alótókò kìíní alihamudulilah ẹnna máa gbé déwú ilẹ̀ yìí wọ́n dùn subhanahu wa ta'ala bìí tí máa gbé déwú inú gbédé dúkẹ́dú lẹ́nu ìpínlẹ̀ bìí sí ní ọyọ́ agánìyí ọgbẹ́ nàtẹ́lẹ̀ káàì tọ̀mùjẹ́ màdà. ودنا الحمد لله الذي خلق السماوات والأرض وبدتي مديوجو الذي ukitudu katiti khalaqa samawat ukitudu kichonale samawat jamu sama utudu kichonu ujale ujale kideudi subhanahu wa ta'ala wanamke tukatiti ngitin yutemedi nedolama Kùránì níyà ló gbà àbẹ̀tí gbà nìkẹ́ tẹ̀bá wọn kẹlẹ́ níbi ẹ̀ dìhìn mọ́ni. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق خلق الموت الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع ارجع البصر هل ترى من الذي خلق السماوات بدك mu di o يالي لين بيك yá

طباقا ولكل يوم عمله ما ترى في خلق الرحمن من تفاوت القول لنا تشعر جاله yẹnu ọjà lè fi fi kùn mẹ́ta kàṣe kùn mẹkọ lójú ọ̀rọ̀ àmẹlẹ bá ẹn kò wúrọ ajé náà bẹ màṣẹ kàkiri yìí òun náà kùn mẹtẹ lójú ọ̀rọ̀ àmẹlẹ ẹ gbọ́dọ̀ wọn yìí èyí dúdú pàtẹ kéjìlẹ ẹ àmúkọ nàdà náà la máa etí wàdùmọ àwọn tẹ kéjìlẹ dáhùn àkiri yìí mɛ bibi ti yɔ k'e yi yi tile mɛ i na bɛ tɔlama le ni i y'a jiji tɔlama le ni i y'a jukpa tɔlama le ni maa tɛ rɔ fi xɔli ti rɔhama mi tɛ fa wo. o ni sisan wɔ dalen ni fɔlu di ili ba sɔrɔ hali tɛ rɔ ni fofo. wɛ ma ta ka ne yu ke ye wa ni te ye o ko ke ye o ɛlu yi kɛ wɛ ko ebugbe kɛlɛ na da bolo wɛ juma yi ta hali tɛ rɔ ni fofo. idugbe kisɛ kpa na yɛlɛ o ko ɛlɛ yi. gbẹ́kìtẹ̀ padà ló ká dídí àlòwò yìí ó lu òkèjà lọ́rọ́ ká ó nínú tàbí tó lu kẹ́dà lọ́wọ́ mọ̀ wáta. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ودي سبحانه وتعالى يعني تدبع قواك نقول لدى نوي يوه ما لي ثم ارجع البصر كرتين tọ́nà kálẹ̀ kí wọ́n ọjọ́ kí wọ́n dún gbogbo ló máa kàlẹ́ nílẹ̀ dàbí wọ́n tẹ́jú àná yọ̀yọ̀ ká dàbí kẹ́dàbí wọ́n tẹ́jú àná yọ̀yọ̀ tó mẹ̀rù jẹ́ ẹ̀yìn bá sọ̀rọ̀ kẹ́rọ̀ tẹ́yìn dàbí wọ́n lẹ̀ dàbí wọ́n tẹ́ dàbí wọ́n tẹ́ kẹ́rọ̀ tẹ́ lẹ̀kẹ́ rúbà méjì dédé yẹ́wọ́ ẹ̀jẹ̀ wẹ́ dàbí wọ́n ti ẹ̀gbẹ́ dàbí wọ́n kú ẹ̀gbẹ́ dàbí wọ́n kú ẹ̀tẹ̀jọba ẹ̀gùn àìmọ́dọ́mọ́ni ẹ̀dẹ́nàbò ẹgbọ̀gbò lótóògbò ẹgbọ̀gbò ẹ̀dáwólú ẹgbọ̀gbò ẹ̀yìnbàdàn ẹgbọ̀gbò ẹ̀yàbẹ̀yìnkolo ẹgbọ̀gbò agbóyèjì ọ̀dọ́ ẹgbọ̀gbò bàgánà ẹgbọ̀gbò dábàkálò ìdásáró ẹgbọ̀dà ẹgbọ̀gbò ẹ̀ẹ̀ alòkèmádì nàìjíríà ní mẹtọ́nà káwọn ló gbẹ́kùn àwọn gbọ́dà mi ní orí ẹ̀dẹ̀ta abẹ́lẹ̀ ní kí wọ́n lé ó dẹ́nà tẹ́lẹ̀ ìfọ̀rùjì ìlbásàrà kẹrọ tẹ́lẹ̀ yẹn kalibu ilé ìkàlùbásàrò kọ́ọ̀sì à eyín wẹ̀ gbogbo àdúrà nẹ̀fọ́ lé wẹ̀ Ebalin alẹ́bí kọ́lá kọ̀sẹ̀mọ̀ àwọn àti òtún dúkìtọ́ náà lè yí alùpùpù ní ọjà lè yí dẹ yóò mẹ́tẹ́ mẹ́tẹ́ mú kó nẹ́ẹ̀dọ̀ ọjà lọ àbẹ̀rẹ̀ òbílẹ̀ wọlé ọjà lè kí dẹ́ yà iná kanabati wọnú àyè àbẹ̀kí ni òkèta olùdókòjá lè tẹ kì máa ń gbólá bu ọjí máa ní kì máa ń lọ́jọ́ ká gbọ́ kàkí ìmúṣẹ́kì rè àbẹ̀kí ni èyí ò dé ọ̀là àhùdú kìbẹ̀tù máa ń yù yìí ẹ̀wọ̀n ọdún káwọn ọ̀gbẹ́lẹ̀ ìta wọ́n máa sàmà. máa wá tìrì ọ̀ìrì amẹ́dì ń sọ̀rọ̀ ọ̀hún náà. ó ti sì dánú wọ́n tẹ̀lé ní ó yálè kẹ̀lẹ́tẹ̀

alùpùpù ní kúta ní abanilẹ́ni máa lórí lẹ́yìn òní ìyá ní kò lókè wọ́jú ní ìyá ní akànàbà lókè wọ́jú ní abanilẹ́ni ó dẹ̀nà àtẹ̀rọ̀ tí òun bàyí kẹ́lìmà kọ́n fàyẹ̀kùn ìdàmà amúrò ìlà àwọn àdàṣe àn àyẹ̀kùn làlẹ́hù kọ́n fàyẹ̀kùn ó yálẹ̀ láti lè kẹ́mú dada tó yálẹ̀ mẹ́ láti lè kẹ́mú dada tẹ́ mẹ́ alùpùpù ní kibutaleji uwe ketu na ile ne wote matini kelugiane ketu yikpe kode na te kikpe useni kode na te kide tukuni kedu yie tukuwojoni kede je tukuwojoni kedu olubalubarole tukuwojoni edu kolobi tukuwojoni kedu ọkọ tukuwojoni kede gbakene tukuwojoni kedu rayo tukuwojoni ode na te ni aantum ashaddu khalqa أأنتم أشد خلقا أم السماء بناها ودنا تل وهي كنا هي لما يدي وي انتم اشد خلقا وان ني مكو شي وي اري ما كو كذا ده دي وي وجال يا انا كان با بقيت بقى لن اما وانا كان ما نلو يو وجال يا انا كان با وان يا مكو اي نو لتا on ne wele ha o gbeti to na le ko wele ti o ya le ni o me cho o ya na to me cho o ya le obi commercial yale mo be mo du tei o we pa o yale o yale ije ba be ane baba tan o we ya de mpo ye na gbiti pura ba yo yi o da o yale le la je ko du mo la domo we ke cho na ile ko ni we acho na ibete o de we cho na ekete o na omi o e pio o na meri o na o egbu o wele ti yi yele mo wa aba mo yo o yale ane ke ba mo yo tan ukishaona ujali yule chona ujali wala au ungela hochona ande ichona ande yani wekuema kujali ledo mama wewe ujali ku alhamdulillah wekuwe gudi mungu wekuwe atuja na alulali egbaduke kwane kedere mane keriwe mango dagudu tinyana gani engeka alhamdulillah olusemukosemudu ile toko wọ́n bẹ̀yánẹ̀ wọ́n bẹ̀yánẹ̀ wọ́n bẹ̀yánẹ̀ ana ida wudu yọ wọn ìdè gbogbo ìgbà pa àwọn kóyí ana ẹkọ wu yẹ wọn ẹdà jọ fún kódùrú alùkì wọn kóyí wọn da kì í kí wọn yá ìwọn da wọn kó wọn yẹ na fẹsọ na ewulẹ ẹ lè kúté yòó yẹ gẹrẹ ní wọn lè gbòkè adé yìí náà wọn lè ẹmúdẹ wọlé ẹmúdẹ ń ẹjẹ ẹmúdẹ ń ẹjẹ ẹmúdẹ

yòóyáwó dẹ̀ nà tẹ́tí tsɔ nà dɔgba òyàlè tsɔ nà dɔgba yi àbẹ̀ká nà yi tsɔ nà dɔgba tó dẹ̀ gbàdúrà yà kɔlɔ ee kura ani òyàlè yà do adɔgba nà nà yi òyàlè lɛ wà dɔgba ké lɛ àbẹ̀kí ìkì wà nà wà dɔgba tako òyàlè à wà dɔgba ó ti sè bàhánà òwò wà tà àlà ɛnì kàrí sóra bàtà àwọn yìí. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء والذي خلق لكم الأرض ثم فسواهن فراشا ilẹ̀ tó wọn kọta fasawwahunna thumma istawa ila as-samaa'i. Alladhi هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو وهو بكل شيء عليم. القرآن Iye èyí, ẹ̀dá, ẹ̀lẹ̀, ẹ̀lú, ẹ̀wà, ẹ̀wà, ìwádùjá. Ìnákùn lẹ́tẹ̀ fòrún náà bí lẹ́bí kọ́lẹ̀kọ́ àrùgbọ́ sí ẹ̀rùn lẹ́yìn wàtẹ́jẹ́ àlúùnà lẹ́hùn. أندادا ذلك رب العالمين wìtáyà méjì kìdí abájò yìí kí wà lọ́gbà ọmọ rẹ̀ wọ́n ti sì bàhánà wọ́n ti ààlà

alụkụmeọ na-anache anetse enwudu kume bukata yane umewo na elewo chenji oyi anọ mụchakadike gbaa fumestewa ilesema tapko wee ke ịchọ na oyale ka ọ dọta amemna gị nkwara ba. ka ode na chakọla oyale adụ adọba odo yale onye achem onye adọdọba hakika owó amálẹ̀dá àgánà òun ẹ̀sọ́ nẹ̀lẹ́ dọ̀gbàmójálè ó dẹ́nà sẹ́ni tẹ́wọ́n kẹ́ẹ́dẹ́ ò yálè wọ̀húwà bí kúlì sẹ́yìn ìnà ayé tẹ́wọ́n kẹ́ẹ́dẹ́ ò yálè ńgẹ́nu mẹ́ ọdún kẹlẹ́ dọ́ mẹ́taka yìí kẹ́wọ́n dánẹ̀ ńgẹ́nu mẹ́ ọdún kẹlẹ́ dọ́ mẹ́taka ẹ̀yìn bó ka ó dẹ́nà tẹ̀síwá hàn wọ́n ta yà yà bó méjì kẹlẹ́ dẹ́ ibà amẹ́tì gbẹ̀lẹ́ tòkóbíà ọ̀yẹ́lẹ̀ kánẹ̀tà rẹ́tìkà fàfàtàkùnáhùmá. فجعلنا من الماء كل شيء حي

òwúrọ̀dì wọn a máa dájú bọ́lá máa tẹ́ kàkó yálẹ̀ ní ẹ̀ta gbọ́n ó yálẹ̀ lè ánàwó kí àtúbọ̀ kàrà tẹ̀ la bọ̀bọ̀ tí mi mú bẹ́ẹ̀ yẹn kú ẹ̀mú náà máa wọ̀jà alinamina ẹ̀lmá i hayi mi o wẹ̀lẹ́ mi. mi ka na mi ẹnẹgẹdẹgẹ tó lẹ ń ka ẹwù ka tọgbọ yìí kò máa tọ́ náà kí ló yíyọ kó mi má dán ẹdọdọ ẹ̀rọ kà ọ̀gá wò. ìdẹ ebili ebili àwọn tó yẹ òun ebili ebili ebili àtó yá ni wà ní. ọjà káwa eke gbọ́ àkàyọ èrò mi nà kú ẹ̀hún tó kìtọ́ lẹ yọ yìí afẹ̀kẹ́ yìí omi má ní má mọ́ òdùnmọ́. onye dún kẹ̀kọ́.

ihu bi na ɛku yi yóò lẹtọ lu yálẹ yìí òun lẹtọ n'amẹ yálùkù ẹ wá kù ẹ lu yálẹ yìí alùkù ẹ wá kù ẹ làlá nẹ yìí wọ́n kú ẹ kàkí alihamudulilayi gbedeke mu de ko ŋun lẹtọ ju ojú di obi ko lẹtọ lu yálẹ yìí tọ n'amẹ yìí kana mọ mẹ wọjá alọ zolomaadi wọn nù yóò lẹ bọ ọhún na tubi káyì amẹ tubi. ya kɔla fane ya na tsɔ na mɛ tubi ŋɛ la la tsɔ na fane aluko ŋɛ na mɛ tubi amalɛ bi tso ŋɛ na fane fane sibula o ka gɛsia tso ka te ni titi ama amɛ tubi maa ki na amɛ tubi amɛ tubi tɛ wewe ɔni la ɔni la tɛ wewe akana waka na o ɔni la ma tɛ wewe gbonuko dɛ na sɛ mo na kɔlɛ tubi ya na amɛ tubi etubi o de. ẹnẹkìdẹ́ ṣubí oníwà tẹ̀túbí wá ẹnẹkìdẹ́ ṣubí fáwá echubi tẹ̀túbí ìtẹ́bọ̀ ẹtì ìbọ̀ nàbẹ́lẹ́dọ́lẹ̀ Aga ìtẹ́bọ̀ agánọ̀lá yìí ẹtúbí ọtẹ́ ewu ẹtúbí òkpókù ẹtúbí òmùnòmùnè ọtúbí ọtẹ́ ewọ ẹtúbí bídà ẹtúbí ẹwù dúró ẹtúbí nìjẹ ẹwù kalmar gaskiya ko ka ta take ke yi ita ce galai ta matan gbogbo a ti gas kalmar gaskiya to ka ta take ke yi an da da lukai bakara ko a ti bakara ba a ya ju ni yono Allahu waliyul ladina amanu الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أولئك أصحاب النار هم فيها خالدون subhanahu wa ta'ala yani Allahu waliyul ladina amanu òun lẹ́tẹ̀ mẹ́kò mẹ́tò kó bí amẹ́dúkà mẹ́kò náà parí yukhrijuhum mina zulumati ila nur yóò ń má mẹ́ka mẹ́ta máa parí yọ bí amẹ́túbi tẹ́ ẹ̀rí káyé amẹ́túbi òun má mẹ́ yọ bí hẹ̀lẹ́tẹ́ ẹ̀túbi òde mẹ́kọ́déhùn ẹ̀túbi ìbídà mẹ́kọ́déhùn ẹ̀túbi ọ̀lẹ́mí mẹ́kọ́déhùn ẹ̀túbi òtùmọ̀ ìtsẹ́ ìtàmẹ̀kọ́déhùn ẹ̀túbi ìtsátse ìtàmẹ̀kọ́déhùn ẹ̀túbi onóbulẹ̀mẹ̀kọ́déhùn ẹ̀túbi onóbulẹ̀ dú kàmákiri hídọ́nà ọ̀gbẹ́nìmẹ̀kọ́ ilẹ̀ ilẹ̀ dùwọ̀ adágẹ́bi àdínì ìsìlámà gẹ̀fìyà tó ká títí lẹ́yìn rẹ̀ sí ìmúmẹ́ yọ bí amẹ́ ẹ̀túbi tẹ́ ìmẹ́kọ́ adágẹ́bi òfánà yìí ká títí òfánà ká nílẹ̀ àti òfánà ìlàlá fánà adẹ́ gbọ́dọ̀ kí akọ̀lọ̀ àlùfánà yìí ẹ̀dùnmọ̀ káàkiri nàrà sí i àmọ́ àmì káàkiri à yóò ń má mẹ́lẹ́ kó gbégbéwu ẹ̀jú ẹgbéwu bánẹ̀lẹ́ tẹ́ tódú àmáyọ̀hún bánẹ̀lẹ́ àmáyọ̀hún bánẹ̀lẹ́ nu bánẹ̀lẹ́ tẹ̀kù ńlá máa ní tó dẹ́ẹ̀dọ̀ máa jẹ̀dẹ̀ ẹ̀jú mi. alif lam كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله أكبر ودي سبحانه وتعالى وبكمية كلمة مؤجزة قرآن جواح yenkana duma le ka moji mulu pe ko ki to be na te subhanahu wa ta'ala utola kala ti da poji wa mo tun ko le mu ki ma ko ndu pa ye le du le mu ji sa qur'an yani pa ye le nu pa ye qur'an ke le de yi o ngene ma mu le yo be re ame tubi ta je o pa ne ame tubi o ngene ma me ma pa ko be re le be ame tubi le te ta ko ngene ma me ka je o pa ne islama wa ja'ala dhulumati والنور ودنا تشون تبي أما دلني لا تشون يا تشون الفلة أما جنتبي كده كودنا تشون سبحانه وتعالى كيا كأبي أنغا

amúfá náà ibi tí ó dẹ́nà tẹ́lẹ̀ ìka náà mọ́yà jẹun ẹ̀mẹ́ túbí alùkẹ́lẹ́ kà kó dùn sí bàá náà wọ́n ti àdá kì mọ́ òdúdú kì mú dá gbé yọ̀ ọ̀rọ̀ káyì ilé òkú kì títà kì dòdú kì dá gbé ọ̀rọ̀ káwẹ́ anàlẹ́ máa túbí èkúlẹ́ làdé kì tiwẹ́ wọ́n ti sì bàá náà wọ́n àlẹ́ ní wọ̀jà anàlẹ́ yìí lá wọ́jàálínà lẹ́yìnlẹ́ libáṣá. yẹ́nì ògẹ́mọ́ òdúdú náà mẹ́tí múdú imúdẹ̀ àwí ìgò gbígbẹ́ àbígálà mẹ́ni ọdọ́nà oṣù òdúdú sẹ́wọ̀n ọjẹ́ dú. abúdúkù mẹ́tọ̀ bàtà tí ó ló papọ̀ ẹ̀kẹ́ gbà ẹlẹ́kìnú tẹ́ máa yẹ ká mẹ́tọ̀ ọjọ́ ọdún à ṣékùn ẹ̀mọ́ ọ̀tà wọ́jàálínà lẹ́yìnlá libáṣá. yóò ìkọkàjẹ́ òun yaba yọ yìí tí Ramadan dánilẹ̀ yìí hmm. ẹ̀gbọ́ kẹmàkẹ́ẹ̀tù bí kẹrà ti kù wọ́n ebi kòkì má gbalẹ̀ ní pẹ́ abáyọ̀ ó dẹ́nu àtẹ̀mẹ́tù ló ra gbé yóò lùkì wù ìyá ń kẹmà ní kó bìbí ẹsẹ̀ lè jẹ ẹsẹ̀ lè mọ̀ wàhálà lẹ́kùn lẹ́yìn lẹ́ta sùyà àbí. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن هن لباس لكم وأنتم لباس لهن إكوي كديو غما يو إنكل كوفان سيبا أنا دوجي بينو كي مودا كدو يا غما يو إكو كديو مولي ألي يو بومتا يمو àmọ́ ẹjọ́ ń kẹ́ mú nà lílà kí ni ilé bẹ́ẹ̀ kó dẹ̀ nà bẹ́ẹ̀ nù mẹ́mẹ́ tù mí nà ń gbé ju olùkẹ́lẹ́ dẹ́ mẹ́ ẹni rọ́pọ̀tò ilá nìsa ikọ̀ kunna libaasu lakum amatuku bọ́lá mímẹ́ yẹ wà á tún libaasu lahun amẹ́làtuku bọ́lá ọkọ ọkọ ya yẹn má yọ ọ̀yà yẹlẹ́ à ẹ̀túbi èkútí ẹ̀ má bẹ̀ kìtì kúta èkútí ẹ̀ mẹ́. na la na awa disadvantage kò kà lẹ ń wẹ okùnmá eke dúdú kì má jẹ gbọ́ ẹ àwọn mú dàbí wọn mí ò bá lẹ du gbókùnmá dúdú kì bẹ̀tù má jẹ gbọ́ ẹ àbílẹ̀kẹ̀ gbókùnmá dúdú kì bẹ̀tù má jẹ gbọ́ ẹ bá ilẹ̀kẹ̀ ní kura a òun àyè kéde lẹ ilẹ̀kẹ̀ àdó ìgbélẹ̀kẹ̀ màkà ló tó yọ ọmọ sísun àjà ilẹ̀ yẹs àdó bẹ́ẹ̀ ni yìí wọn yà dùn títà láì ọ̀là títẹ̀ mú yéèkì lẹ́jú bá nẹ́bi sọ́nà lọ́wọ́ àlejò wọ̀ nanya mbode sumie kide ikuyi iji ekwe edidini ekwe mkika yani azulumu zulumatu yawma ni kiyama ala cheche yani ala cheche ele yengo yo na achubi yo du ele kai ọjọ́ kò yà tún bí yóò dùn kì lẹ́bà ilà tọjọ́ kì dùn pẹ̀tì yà tún bí yóò dùn kì tẹ̀lé o ẹ̀ má dùn kò lànà yé ilé nìkejì ga bẹ̀rẹ̀. emala gane ne ani kitabu kwa jitu nata emala tabu kwa jitu nata dadi ita kinyani jana alachewe kuela chiri ilajewe kwa ofu ijengo lewe lu ijengo jo na kibinyele tunabala ngati bi abdulumu dulumatu yawm alqiyama alacheti ijengo jo na kibinyole kemali kalere kubo kega no gbe kekere tu emu manito kakala chiri aláṣẹ́ṣẹ́ ràkiri ẹnkì má dúpẹ́ wọn ní kẹwù túnbẹ̀ wọ́n dùn òṣè fèrè ìrìn màhálìlì ọmọdé kàkiri aláṣẹ́ṣẹ́ ẹnkì má dúpẹ́ wọn ní kẹwù náà gàdó dẹ̀ ilé mọ̀nà ràkiri aláṣẹ́ṣẹ́ misali ìyó kàkà níbi wọn dé dúdú tí gbèdé wọn a black and white kàkà aláṣẹ́ ẹlẹ́sìn yẹ́nì mọ́tòlélẹ́gàdì dólùmọ̀ mọ́tòlélẹ́gàdì dólùmọ̀ wẹ̀sẹ̀ ń wọ́n nẹ̀yìn ẹnẹgidẹ yẹn ma kiri wútsọ dudu alukamẹ la lu dẹ ẹma kó nẹ lẹ wúdzi ọbù tí wó dẹ ọkọ kọ ma nara nu lẹ dẹ ẹ anọkọ yi kẹra bẹẹ gbẹ ma kaba lu tìyí ké ẹgbẹdze ńkọ na wọ yiwu kẹ wà lọ lè ní ọkọ nǹkan kẹ wú dẹ yìí mọtòló lọkàlí yẹnu wẹ kó lọ ẹnu lọ mẹ ẹma kẹnẹ lẹ atu bi hàn wẹ ẹ anẹkẹ du ẹwẹ ọyọ wọn wá wẹ́ yọ yí àwọn wá ka ní ẹ̀rí ká mú wọn pa ìmọ̀tọ̀ irú ẹ̀ gba ìmọ̀tọ̀ ẹwà ní gbogbo ẹ̀nà ìdàdù wọn ń jẹ́ wọn pé ẹwẹ́ kó rẹ̀ máa lùbì ẹ máa lùbì ẹwẹ́ kó rẹ̀ wá ṣẹ́múṣe ẹ̀wọ̀n lálọ́ tó yọ yẹ́wọ́ àdẹ́kù aláṣí ẹ̀pìlà àjíìrò òjòrọ́túhú kọ́bùlà àníyànjú fà ìrkọ̀ọ́ ẹnẹdún kẹlẹ́mi jọ́bù ti mú ẹ̀ fọ́nkọ́ kọ́lọ̀mù ra ń dọ́ gbádá kó wù kí dọ́là mi yí bẹ́ẹ̀ ẹ̀ má ra ní kó wù lẹ́gbẹ́ ẹgbẹ́ bàkà ẹ̀ ara ti ti bẹ́ẹ̀ ẹ̀ á máa kàkiri abdulmudulu máa tún yọ bẹ̀rẹ̀ fi ara ó dẹ̀nà tẹ́ni ìní haram dúró waja'altuhu bainakum muharrama tudabalo ngai alachiletu ngai mudu wachili hukuwimbe kamecha mune wala tazalemu imoto kitu bijarati ubidu kila kimota alati yani almuslimu akhu almuslim abapa ọmọ ya bàtà ẹlẹ́tẹ̀ yìí ọmọ ya dúpẹ̀ kí a jẹun gẹ̀ yani almuslimu akhu almuslimu bala àtàwùsùlì bala yàwùsùlì mọ̀ ọ́ mẹ́mú dọ́mọ yé ọmọ ya dúpẹ̀ kí àwọn kọ́mọ ya aláṣẹ gẹ̀ gbọmọdún náà láti kú òdúrúmù yìí nínú ìgbòròmọ́ ibẹ̀ tubi agamagaláwo amúdàbí alóṣèlú kọ̀ọ̀hán káàkiri bẹ́ẹ̀ òfà nẹ̀nu tóbi òfà nẹ̀ tẹ̀wọ̀n kẹ̀dọ̀ àníjú rẹ̀ ẹ̀túbí àtẹ̀wọ̀n kẹ̀dọ̀ àníjú abẹ́òfà nẹ̀ kàdúgbò wa gbogbo dẹ́nà àtẹ yorùbá nù ọdún kìbà tó máa jẹ́ gbọ́n wa kí àṣẹlẹ̀ wa kábùrù wa. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم لهم بين أيديهم وبأيمانهم بشراكم الله أكبر بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أيوة. ذلك هو الفوز العظيم الله نور السماوات والأرض مثل نوره مثل نوره كمشكاة فيها مصباح المصباح المصباح في زجاجة الزجاجة الزجاجة كأنها كوكب ذلي يوقد يوقد من شجرة مباركة زيتونة لا شرقية لا شرقية ولا غربية يكاد يعيشه يضيء ولو لم تمسسه نار نور على نور عم ريبيت وتا نور على نور يبقى كده نور على نور الله اكبر الله لنوره من يشاء ويضرب الله الامثال للناس والله بكل شيء عليم

يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم يسعى نورهم بين أيديهم وبأيمانهم ودي سبحانه وتعالى يعني أجوك يعني أولا نوجو ستلا أجيلن إلاما بابا أنا كلمة أنوب لما يوالي أملجم كملك وانا دابا weka kini una ngamele tada yani una mele le dogba mele idega wega kula mele una ma ngoche bane no e utuna le kama mapada kwa no yele ike akpadua nuna kwa no yele takpa akpo memele enuna kwa ne akpa enidabo ni kama padabo nuba enuna kwa no yele akpa munazikine wekwa manuna kwa ne ele ibuna nubo kenga la teki anyalu akpɛyɔ mɛmɛlɛ yi ubele wo de na ta ka bi dɛ yalu kamɛlɛ kɔ anɛ dɛ a una mɛlɛ dɔ kɔ amɛlɛ ɛga koloma una ma da koloma ɛgubi ma una ma dubi ma una ma tɛ gba nɛ yɔ abu hurayra rɔbi alahu anhu yanni anabi sallallahu alayhi wa sallam lɛ kanga ma hakili yi wa wa amalu uma du kana ke ya mɛlɛ olu kɔ anɛ ojú ti dala gurran muhajiri hmm. alu kana ya kɔ anɛ yi eju ma ti florissant òun tún náà ma ti dɔgba ma yi. ọma ìjìbìlọ́rì sẹ̀tò ojú lẹ́kì dákolo yìí wọn náà wọ́n mẹ̀rí yẹlẹ̀ wọ́n jìbìlọ́rì sẹ̀tò ojú ọjọ́ náà màtẹ̀ wọ́n dọ́ àwọn yìí ẹ̀rẹ̀ kùmàgbẹ̀ òun jìbìlọ́rì sẹ̀tò ojú náà mẹ̀rí kìdá nẹ̀yìn ọ̀hún kùmàkùrọ̀ yìí yẹlẹ̀ òun ti sẹkúrítì láìsí màtẹ̀lá kàdá tẹ̀dá gbọdúkùmẹ̀tẹ̀ àlùwọ̀lá ní pápó

kude na te kai ye no jile wele ma baba onu bele one kele amele jolu na abanele ngamele nu pa na mele kwa ne e gi do nur alukuma lo بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها wode na deni alu kamele kwa ne da we duku e unane une we everlasting life mamile everlasting nur abeku ma ne leda ma mu anga mali amma mela ku ko de na te ko ma yani ni mai congratulations busharako congratulations busharako congratulations oga welcome oga welcome oga welcome where's my way where to where where to my paradise o de na te gele de jannatun tajri min tahtiha al anhar o mala ka me ke ka me yoyi ali jana mo mi mele yo ga na lacha au na lo imedi tiketi mi nígbà yá náà dàbí dò ń bà nànà ẹ̀dá lóko wà ló kọ́ọ̀lì dí iná fi hà kó gbégbé lẹ̀mùwẹ́ lágbọ́mọ̀ wẹ́ bà wọ́n dàbí dò ògẹ̀ náà. ذلك هو الفوز العظيم ودي سبحانه وتعالى ذلك هو الفوز العظيم تنكما يا ورو الجنة با كاي yana kala gbeji la bena ka ku e mono mane u gbeji le o kute kute yo gbem gbem wala ti o be ka mele je amele je alijana mo waja'ala adh-dhulumati wan-nur àwọn lẹ́ka àti ẹgbẹ́ gbẹ́yìn ọdún ó ti sìbà ánú ọ̀tá aládàbí wọ́n tó kọ̀lá ní wọn lè ní Allahu nuru as-samawati wal-ard. Allahu nuru as-samawati wal-ard. ó dẹ̀ nà tẹ́lẹ̀ sẹ́kù wá tẹ́lẹ̀ òfàànà kẹlẹ́ gbọ́ yóò yálé ẹ̀ òun lẹ́sọ̀ ọjọ́ ẹ̀ ẹ̀dẹ́ nùfànẹ̀ kò dùnwánẹ̀ ẹ̀dẹ́ dùnfànẹ̀ ńánẹ̀ ọjọ́ kò yí kọ́lé ẹ̀dẹ́ làkè kọ́ dùnfànẹ̀ ó dẹ̀ nà tẹ́lẹ̀ anúùn ìdẹ́ òdò ọjọ́ àbẹ̀tí ìdẹ́ òdò ọjọ́ ìdí òdo yóò dẹ̀ nàti òun ẹ̀jọ̀ vanẹ̀ vanẹ̀ kpakpo kẹ́tù yóò mẹ́lẹ́ kó yá báyìí tutaba lè ewu vanẹ̀ lẹ́bi ti kẹ́mà kó vanẹ̀ ẹ̀wọ̀n ti kò wọ́ yọ ìmú vanẹ̀ bi iná wọn nàní bẹ̀rẹ̀ ẹ̀kú ti kẹ́gẹ̀ kò vanẹ̀ ké o máa yìí nẹ́gà tí mẹ́nu hómo lè mẹ́lẹ̀ ìkà òyìn kẹ́yìn adu tí yà kí ni alimẹ́lẹ̀ ìkà tó sẹ́wọ̀n kẹ́tẹ́ ní ma bó kuma dọ́mà ká ni mẹ́lẹ̀ ẹ̀kú yìí àti sáàmù ọ̀rẹ́ làwọn ma ṣe kó dẹ̀ tẹ̀ tsọ́nà ma mí nù ìtsọ́nà ma kó ìwù fanẹ̀ chɔnkɔ kumatsɔ de iwɛ kpe fɛ kɛtɛ yi ni chɔnkɔ kumatsɔ de bili kpe fɛ kpe wu nayi ami mɛla ma kpe wu fanɛ laaya akolo abi se wu fanɛ nga ma ku oye ni pe kpamata kuma yi jɛ mo wa laaya sɔrɔmu lulugbɛ la kpamata kuma ma yi jɛ mo laaya asɔwuna laha ma amɛrɛ o abi nga ma la ku oye o du kojú kɔlé wò wayaf'aluna ma yu'marun en ko de na tera ka mu ma kuma ji awele mu ma ji gbo ki ka kuma le kade ma ha le kade o mu agano la kide wi anur o de na to nge to o nge to fa de kele be o ya de o nge la to fa de kele da de o nge la to fa de le bi o ya de o nge la mo to fa de le bi ti de adi ka ita ba de no مثل نوره كمشكاة فيها مصباح yani welujuwe mfano ikamalaka muwema mathalu nurihi kemiskatin fiha misbah idabugulodo kumaume ogeneyi taguma eyehu ugudu loteyehu ọmọlẹ ma da gegewu ugudu teyehu lẹyẹlẹ ma dọ gu ma de lẹ kaki misbah alukuma

amaki dama ne lɛ ate na gɛ mo kama mo do tɛlɛ ti la ɛda bɛ ne ka kew na ka bɛ lɛ do na te agɛ mo adu katsu bɛbɛ lɛ adzo ibi wo mutu la do amudu ko mutu la adzo ba yadzo wa ne jo ɛtɔ bɛ o ibi ka gɛ agɛ mo dɔn yi ka gɛ mo dɔn yadzo kebe ni yamu tso tɔma do mo de na tɛ ni alimɛsɔba aho feesu tata una kumeza se wi be won ba gudu to na gudu to ka kan bu je won tin won tuto ma ni bele igbo mu di another decoration and design mu bele kuma won ti fe na am azujajatu ka annaha kawkabun durriyun yuqadu min shajaratin mubarakah yani onuga go kelete wi onuga go kelete wi ba wagale kwa majiji take na bane katini e, azujajatu ka annaha kawkabun durri wagale take na bane katini awu kamele du tehu mi gudu du haba omi akitọ bọla ń tẹ àbẹ̀kí kitọ bọla ń tẹ ẹkitọ bọla ń tẹ wíjẹ òkè dáánẹ dáánẹ kàkúná wọn lè bọ una aliron yake amanyo lago yi idan daga kuna ngodo ya joguna ngodo yi ebi onugbonu be bi kwalba ki dai kuna doi ile muna adu mo mole muna pate kale una u kidoga ne ya chu bo bi u kidoga ne ya chu to obi kidoa wi ya mo chu to obi ki kito da ne ile bi ti ahonu to mo nika odi subhanahu wa ta'ala yemi edabali lulu una oli ale bere la zaitun illa zarqiyatin wala gharbiya ma ke ka ko la baraka ko da na te ka bi da bi odu do e ke ba ye ni ele choli zeitu zeitu ke le dei jam ku eli ka kini un na egbe le me imi ni le ni wa be ke mi ni le ni alo mu gogo na o ti na ti ni le ni acha ni da لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو ولو لم تمسسه نار نور على نور الله قادر وجعل الظلمات والنور يوم يتونا ميتوبي أما نلوم نتونا موفانا ثم الذين كفروا أمي كافر كده وبي مالك كده آل كده تهما ومن الله ما مالك قال تهما ما ديوكوانه مالولو madejukwane malutu madejukwane maliakpa madejukwane malenguduki ajujalalali walardi madujane amaditina luteujane madujane managwi coal madujane managwi gold madujane manani petrol madujane manani gas manani kerosene manani crude oil mananami silver emudumacihananginakowa sumalladina kafaru amma ilami kafiri kidai tengini ba bi rabbihim yaadilun mana durunu mana takko ɛnɛ kìdá ɛtsi obe góòlù nyina ɛdun ɔkɔ wu ɛna hɔ dáwé bi ɛdáwé yóò yà wò wò n'ɔtɛ wà mɔ bɔ súnmɛ lẹbi nà kẹfọrọ dọrọ bẹyì ni àkìlò naam. هو الذي هو الذي خلقكم من طين ثم قضى أجلا الله وأجل مسمى عنده ثم أنتم تمترون سبحانه وتعالى يعني وكو أبوينك هو الذي خلقكم من طين yíyànjọ ní mẹgàmẹta mú n'ilẹ̀ wí ẹ̀pìọ̀ ẹ̀pìọ̀ ẹ̀pìọ̀ ẹ̀kẹ̀tẹ̀ òun ó dẹ́nà tẹ́ ìmàbò Ekete emukonye ojukwu ketire meyo sọlifali kìíní akọla yagayagayagayaga ma momi dutọ ó nana tún kẹ momi dutọ kuma òun fọta o múdàbí tẹun ìmúdàbí tẹpìọ alùkì múdàbí tẹpìọ ìdààmú ma tsọ n'ẹkú yẹ kẹtẹ yẹ yẹ pìọ tákẹ do nẹyìn ni ẹkẹtọ gé kẹlẹ yọ yìí amẹ amú bù pa àti kìlí ohun amẹlẹ na mene bo yibo mo la wo eh eh inalu kilita laha marahil wa maratib ki marhala kili step kili dadi wa ikibu na ile alu kuma ambe kata kidai bui ma onfo ibu de pio ta kuma mu da da yugo golugo ye nga ko odufu ile keche kibu du tuki anya bi odo imamu kada yo mo ta kutu kidai mu ko bi mo la otu lẹ́bàá yé kíkẹ̀tẹ́wẹ̀ mú dubímọ́ la àtẹ́wẹ̀ mú dẹ́nà tí abúdú kìlóye lọ́ba ṣé kípa tọ́ ọ́ kí wù yẹn alukiya awùjẹun kìdá ìjẹ ibà ó dẹ̀nà àtẹ̀jẹ́ awùjẹun kìdá ìdàjẹ́ yéèkì alótèbìtọ̀ àlètèbìtọ̀ yéèkì alótèbìtù àlètèbìtù yéèkì alótèyèkù lẹ́yìn ilẹ̀ gbòòwò wọn wọn ìdéwùjẹun lẹ́dá that condition bá nù wọ́n tẹ̀lé that the wire will ground èdè ọ̀mọ́ alùpùpù yóò ground lẹ́dá kì í turn into liquid ìmúdùdó omi ọlá omi ọlá lẹ́yìn ẹ̀dùn ihe ajedu pitoriyo taki nwa kemikal wọn ihuru rida tẹbi ẹbi ẹlẹgide gbogbo abi atẹgun mu kida nwọlẹ ẹlẹba taku dẹ na tẹda bi wọn mi kemikal eki adu rida kọ ẹbi ẹwé honi lẹbi bi ama omi kí na mọ wọn kì ó dẹ na tẹda bi wọn kí wọn wí kemikal wọn tọ alùpùpù ilẹ tọ ìtàkì wíwù kọmọ mẹ ìmú na tẹ mi sọ ọkọ ta ìmú di mẹ tẹ mẹ èmi rọ òyìnbó na chankonde na te huko cheduru ongene ke bati ada chalo lui ke la duwa ile che mi de ye mi ki ma be ku dudo ni de ye la ke cheduru yi chankele le duru ye ko de na te ka ti me ku iba ile jo moda ile ta ko ki duru te ko du ki da duwi ibe giri bona ki aduru odo da ya wo ita eku kele ka kiri ẹrú ipa méjì yọ̀ǹga lẹ́wọ̀ ya ṣe ojú ìtàkùn máa nẹ́nu ìmẹ̀ ní ìtàkìdù wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ yìí egbodoki bo yi ọmọ iwu yi ki bie taki ado nkọmọ ye kuma wu yi kọ ka nẹbọ ki bie ba o ŋa ẹlẹtẹ ẹlẹtẹ ni kaki anabi sallallahu alaihi wasallam ye ka eti ta ko ne amọla jẹnẹba wa dọ ide mi yi to ne gbadu ake bi mẹni ake kọlẹ do ba gbodo kedudu ẹlẹ ọlu nẹgba bo ẹyà ansa to it ọlẹ pinyele yẹni duhalo duhalo duhalo duhalo ẹtẹ dudu ẹdu kpakpo ike gbaa ṣe kí ẹlẹkẹ ẹlẹdumawalita. ẹ̀wọ̀n lẹ́yìn tí láti àṣẹ òun máa kiri yí gbódú kẹ̀yà wọlá jẹ́nẹ́bà nẹ́kìbàṣọ́rọ̀ àníbìkàyí nẹ́kìbàṣọ́rọ̀ tẹ̀ ẹ̀wọ̀n dẹ́ni wọlá kómi dúkẹ́ kí ló wọlá yìí kí gbọ̀ngbà lè tù yí ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ dúdú kìdọ́lá yìí mìíràn Eh, alipewa mbono buleme tako di subhanahu wa ta'ala ya ngowe da du set ko mata itede boji boye al kurde na ta boji bone ba itulu hinga luka ka to ne ile ni be ma boji bone du akebo imdu ma akebo abajo e ba ati ku me ti do mada mu da buta da gba jere ki adi do randi e gba ki ati ku iwu iwu fa iwu frame na buta e frame wo ta. ti ku le skeleton ẹgbàkú ẹbí skeleton ló dágbo takò ẹgbẹ tẹun akẹsí ni kọrẹ la bò ma ẹgbàkẹ mọrẹ la kó bò ma takẹ ka kó ma ẹkẹ kàn ọbẹ lẹ mata àmọ nàṣà lẹ mọ ọbẹ nàṣà sọrọ ẹmu janko dẹ nàṣà kìyẹn anabi sallallahu alayhi wa sallam gaal kìtúlẹ ẹkẹlẹ yìí yẹni yutuma o kọlẹkọ ahadakum fi bàtúni ummihi arbaina yawman nutfatan ẹnẹdùnmẹkẹlẹ dẹwùmẹ níbà. Ma kọ́ ma tọ́ náà débi ewu kó ẹgbà kìbẹ̀ ní ojú òdòdó wébi ewu yìí bá ọlọ́gbọ̀n méjì ojú òdòdó yẹ tọ́mọta nùtò pẹ̀tà gbẹ̀ ní ilẹ̀ ẹ̀jẹ̀ alùkì wà nù mọ́kì wà lẹ́yìn tọ́mọta wà nù ọ̀tún ta. tọ́wọ́ jẹ́ wà lá. ولقد خلقنا الإنسان من سلالة من طين. ثم جعلناه نطفة في قرار مكين ẹgbẹ́ gidi ẹ̀mú di mẹ́ni ilé tàbí ọmọ ayé lè ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما. فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر الله أكبر فتبارك الله أحسن الخالقين Ever yake definitely ẹ̀yà mo yí kúl àrùdù bí برب الناس مالك الناس إله الناس dorobin na yana kincho na rodo amu da kincho na mu na lada yin wani subhanahu wa ta'ala yani wala qad khalaqna al-insan o toto yo popa ogule chodu ne wile ngbe chodu ne wile ko ti kai yani ni sulalati min tin yunga to na we ku fi e yo ko ikete ka foki mude pio hotanu ngbo mi je ثم جعلناه نطفة في قرار مكين yẹnu mẹmú ẹdun rídà kọ ẹtì ọmọ tako mẹmú ẹdun làálẹ túgò galùkẹ ẹtì ọdẹ ẹtì ọlẹbi tí màdàdì tó rídà òye kéde mẹni mẹni lẹsọ oníṣẹ ọmọ mẹpì ọdún màmúdà dàní àgbẹ ọmọdé ọmọlẹ nígbà bí ayé nílò ọpẹrẹsọ ẹdá mọlẹ. ẹkẹtẹ ẹhọ ká ẹyọ sikapẹ ẹhọ ká ẹhọ wáìmẹ ẹhọ ká òun awé òun nẹ òun àkùnmalótẹ kemude pio kumamudu dayu ema kela anya tule major operation kila anya cheke ama ye kidi ude na teni yanko ikwe kwe pio leo mena di mwombe le duton na dine ti meni meni leta kodo fi karari mekin enge kode na teka komo lenge la wu uya kwege level ali taki kwa womo omole anya wojo kwa bejita ubiki kwa womo na biya kijita

olùdí ìdàtígbẹ̀nẹ̀kẹ̀ olùtàlẹ̀mọ́lẹ̀ ọ̀nà ìdàtígbẹ̀nẹ̀kẹ̀ olùtàlẹ̀mọ́lẹ̀ ọ̀nà ìkọ̀m̀pléènì yíwọ̀ tẹ́pùrẹ́sọ̀n tẹ̀ háì ẹgbà tó wọn lọ́nà gbóná tó dẹ̀wù tó dẹ̀ ẹ̀dẹ̀gìdẹ̀ kì í àwọn ọmọ ẹ̀sẹ̀rà yìí ìdè kìdẹ̀ débi yìí ìyàtò dé ọ̀dọ̀n ìdù tó o mẹ̀dọ̀n o mẹ̀dọ̀n náà wọn gbà ṣe pé kìdẹ̀ yìí ó dẹ̀nà tẹ gbogbo kìdẹ̀ kìdẹ̀ àwọn ọmọ yẹ kìdẹ̀ yìí hìtìnẹ̀sì òun àdó ọ̀dọ̀ náà yìí

ki doctor ka ŋun bila ka ko ekpe yina no to de gba kɛ ya mi jo ikawo yɛwɛ rule no to de gba kɛ ya mi jo yɛwɛ gbɔdze no to de gba kɛ ya mi jo to de gbele yi alɛ ka egbele yi tsɛ ìsɛyɔta imata egbe yi de ki yi mu do ka yi yɛlu yi wɛ dabi ake fi olùkɔ àwọn bɛɛ anɛgɛ sɛnko na tɛ ka ko ɛdzɔ iya yi tse mɔ ma kori yɔ ma agama makade wa lori ah. gan ko de na section e wa ile e be gide e be de gide idu imuduma al kiduma gbe mo da birugo fa khalaqana al mudghata idhama wodi de kele de idu ma ko mo e bara e be gide e mu si go mu du talu ke wuro ta gida be de ka kalu kide mu ma si aba imuduri da to pe la lai imuduri da to ọ̀pẹ̀ làkìdé àbájọ ìdí ní ọ̀rẹ́ la nẹ́mẹ́ ọ̀rẹ́ la dọ́mọ mẹ́ ọ̀gbọ̀dọ̀kọ̀ lùmúnà kíkà tó dẹ̀ àtìkùdú dé òwò pọ́tà náà. فَخَسَفْنَا الْعِظَامَ ọmọ la gana ma kóòtù yìí ẹ̀ wòye abanilẹ́wò dẹ̀ n'àtẹ̀sí ní fix wòye ipò ọ̀nà àtàkì kó wa iye agbogbo dúkìá kóòtù ló lè ní dàmà àtìsẹ́ ọkọ̀ máa ń yí lẹ̀ ẹ̀wọ̀n lánàá dùn wọ́n lọ ọmọdé wọ̀ ó dẹ̀ n'àtẹ̀ mi ọdún nǹkan wọlé kàtí ẹ̀ dẹ̀ àbí kàyíká. summa ansha'nahu khalqan akhar. èmi kìí dẹ́ dákun pé jìbìrì lùjá alụkiwudo na ihe n'obodogobo onye ikọlewi maka ọma nwee chine mimime onye ebi wu chine mara na awa me eletugi dọkịta egwegide na bịa ka ị gakiri ihe eletrọn ekele abekele turubule tru ultrasound taa na وتبارك الله أحسن الخالقين. ودنا تاني وتالي ما تاني ما كلمه دي an boji gobe ba zai hun to da balan annabi sallallahu alaihi wasallam yani amma ojo ke to yana duka ran wa boji bo ẹ̀yin ṣàkúrò kẹ́yà gbá àti náà ẹ̀yin ṣàkúrò kẹ́yà gbá náà tó dáhùn dúdé wò kìí sẹ́wọ̀n mẹ̀mẹ̀lẹ̀ kìí ẹ̀ náà abúkà níbi náà màá má dẹ̀ anabi sallallahu alaihi wasallam yẹmu dúkẹ́ á mímí wẹ́ẹ́ náà wẹ́ẹ́ dà kẹ̀kẹ́ òun bọ́ ẹ̀pì ọ̀gẹ̀dẹ̀ bọ́ abe kébì yẹ̀gẹ̀dẹ̀ bọ́ abẹ kólí gẹ̀dẹ̀ tó gbẹ abẹ kókùtà gẹ̀dẹ̀ tó gbẹ yẹni ama ọjọ́ kẹlẹ̀ tó yí wẹ̀ adámọ̀lá yà yìí ama ọjọ́ yẹ tó yí wẹ̀ ẹ̀ wọ́n ṣe ní muhammed kadita adébíyẹ ni aṣáàdùnnáṣà adábàní ọmọ ẹlòkìyàmà alìmùsàmùrò abọ́kàyàmà mẹtùmá mọ́ẹ̀wù ọ̀fẹ́ sàmà mẹtùmá kpọ́lánà yọba yẹni sẹ́wọ́n kà mẹ́mà mẹ́lẹ́ ká yọ ọmọ yọ òyìnbó màlẹ́ dúkù mà bọ̀ yéku mà bọ̀ dùgbẹ́ta roundabout yéku mà bọ̀ dùn hàmùnà kòtì design yéku mà bọ̀ ìdíjì kù mà bọ̀ yọ yínà òyìnbó kù mà káàdì káàbẹ̀jì yéku mà bọ̀ àmàna rẹ̀ bọ̀ ọ̀bàlà kù mà kóyù dùn mọ́tò ọ̀bàlà kù mà kóyọ gbà mọ́tò ìkélé kù mà bọ̀ dùn yẹ̀wù àbẹ̀ké kù mà bọ̀ bèbí pípọ̀ pípọ̀ pípọ̀ kù mẹ́la náà mọ́tò jòkòlò ọ̀tá káwọn yìí gbà mà ń tá mẹ́fì pété òkú máa pa mẹ́fì obi wọn àti obi nínú wọn mẹ́mẹ́jì lálù rẹ̀ wọ́n ń o, méjì sọ̀nà òjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdínú wọn náà àwọn tọ́nà yà á yè mí tó dábàá kí alóhùn náà ń fò òfin ha ọ̀yà mẹ́ fi mi tẹ́ mi ò kí wà mẹ́ anédìẹ́ náà mẹ́ gèmí àmẹ́ gèmí ẹnẹ kẹ́ á ní mi kẹ́ láhùn tá mẹ́ mi bá àwọn mi wọn tó ń kó náà gbádé yìí ilẹ̀ wudú ìtẹ̀yàn kìdé òun ní tó lọ́jọ́ náà tẹ́lẹ̀ òun wà lọ́ pẹ̀lú mẹ́lẹ̀ lọ́wọ́ àṣẹ́nà ẹlẹ́kọ̀ọ́lẹ̀kẹ́ ó dẹ̀ náà tẹ́lẹ̀ òun lábójìbó tẹ́lẹ̀ lulẹ̀ ẹ̀mú dàbí lè tẹ́lẹ̀ sórẹ̀ tẹ́lẹ̀ tí ó dẹ̀ náà tẹ́lẹ̀ wọ́n jẹ́ yíwó lẹ́yìn làlókè wọ́n ti gbọ́ ìyàwó bójìbó rẹ̀ ta wọ́n tíì بسم الله الرحمن الرحيم أبيك. والتين و... والزيتون والتين والزيتون وطور سينين وطور سينين وهذا البلد وهذا لقد خلقنا الإنسان في أحسن تقويم وبكل سبحانه وتعالى يقول كده يقول لما ميسا جاجني لقد يقول يقول يقول

Hmm. ìdúgbò kò jìbó máa dábẹ́rẹ́ gà kó yìbá mi jù ìdúgbò kò jìbó máa dábẹ́rẹ́ gà kó yìbá máa bùtá tó dábàlẹ̀ ọ̀dà fún wa àkiri ẹ̀dẹ́kẹ́ wí ayọ̀ ọgbọ́n ìmọ̀ ọ̀gá agbọ́mọlẹ̀ agbó agbó agbó agbó ẹ̀wùn dọ́bọ̀ kí má là ná òkòlò ẹni àgbẹ̀ ọmọ ìyò kì yòówù bẹ́ẹ̀ yọ ọmọ ìyò kẹlẹ́ yòówù bẹ́ẹ̀ yọ kì múdi ayà wẹ́wà kẹrẹ mọ́lẹ̀ ibà ẹ̀ kàpàtà mọ́nà ẹ̀bì tọ́tẹ̀ akẹ́sàdọ́jọ́ ẹ̀ imaduru la le niba ke yi ọ̀rọ̀ mẹlẹ lọmọ ta kẹni ka pa yi imadama lẹ lẹni ka jẹnu wọmọ alukoro dẹ na tẹ tsọ n'ima yi dẹ ama wọ kẹ tso n'ayi lẹ yóò mẹ fọ n'ewé ti imada kalẹ mu dùn kẹniba oge ma wọ ti do yi ni ta ma wọ roko yi ni roko ma wọ juja yi ni juja ma wọ ekpomu yi ni ekpomu ẹmu na kaŋɛ la du ẹmu na du kibọbọ do ya n'ayi lẹ kaku ẹnyanyi kẹ ẹnyanyi gbegbe lẹ ni tsi do n'ayi lẹ ẹkọdi kọlẹ في أحسن تقويم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي الذي خلقك فسواك فعدلك في أي في أي صورة ما شاء ركبك آه ودي سبحانه وتعالى يدو يعني ولنا كما دلك عتني أون إلى إبا أون إلى shanku ebe lali umecho nele subhanahu wa ta'ala yani kai enyi ebe to ma wegu ogwo wona ile bo no yo teke ma gharraka bi rabbika alkarim alladhi khalaqaka odu kedi wa ta dore okide mucho na eba fasawaka fa'adala e ujibu e bo mere ko e moji du e mo do e fa'adala ti ba tu no ngamele fi ayi suratin ma sha'a rakaba ẹgbà kẹtẹ bi ọjẹlẹ ma yiri di òyìnbó ẹgbọ ẹgbọ di ẹbi tso yóò bi ma ẹbi alẹ malika ẹbi mẹ mẹ kó do ẹka kó ẹnu ẹni ni ẹbọ ẹmu ẹdu ma dẹ wà yìí yìí yìí bàtà ma lẹ o dẹ nàtẹ dé wọ ọdún ẹwẹ tó ma bẹ li ina nẹ kó dẹ nàtẹ tsọ náà nkì bọ nà má wà nẹnu ẹnẹ kadọ ma oyi wù tẹrẹ wù lẹ ẹnẹ kadọ ma ekwa wíne ké kwa nẹ ní todo yi kì nana tó lẹ ẹnẹ kadọ nugo nugo ewu gàlí dá tẹ ìtsẹ nana tẹrẹ wù ene ka dɔmɔ wɛ gbo igbɛlɛ takpa bɛ koko lo biasa kpa ama na kpana ka kolo ɛnɛ du li o do na ta lo kɔnkɛ tsɔ de lɛ ɛnɛ ɔna du kɛ lo meju kɔnkɛ tsɔ de ju ama ne lɛ ŋɔŋɔ la se wei o nɛ yi lɛ ŋɔ lɛ bo yi bɛ lɛ ine adɔ yɔ ka dɔmɔ ɛma ti tɛ o kɛ ne ka kiri kele o na lu ɔla kele o adɔ yɔ ɛti da lu ise ka kiri ɔya

ọ̀làpọ̀ ẹ̀kẹ́ gba ìwé gbígbé yẹ ọmọ ẹgbẹ́ gbẹ̀lẹ́ tó tù lé ní wọ́n ọmọ ẹgbẹ́ gbẹ̀lẹ́ tó tù lé ní wọ́n bi mi dàrá gbèjú àtàyè kó gbowó ìlà kẹrẹ máàlì máàlì kẹ ọ̀yà yà máàlì kẹ náà dẹ́dẹ́dẹ́ ebi kura anifa kó o bẹ̀rẹ̀ àti ẹ̀ṣọ́ lórí àlè ẹ̀ṣọ́ nà amẹ̀ ẹ̀ṣọ́ nà olù ẹ̀ṣọ́ nà otu ẹ̀ṣọ́ nà anamudu ẹ̀mú nà nẹnẹdu kẹlẹ́ wò yọ lẹ lẹ́gbẹ̀ lẹ́kàkí lẹ́kọ́dé kọ́ lẹ́kọ́nálẹ́ kọ́mọ́rọ̀ fi àsẹ́ni tako emi ẹ̀mú nà kí lẹ́kàkí lẹ́kọ́dé kọ́ lẹ́kọ́nálẹ́ ìsán fi àsẹ́ni tako emi wọ́n gbọ́ bẹ̀rẹ̀ ọ yẹ gbẹ̀rẹ̀ tó tu aya kura animudu aki ni olugbe wẹ kẹtu mẹ nkó ni ewé ma ṣàkàwé wojú ni ó dẹ̀ nà tẹ́ ní wọ́n ẹ̀ kẹ́ gbókò gàtẹ́ mẹ́fọ́ ẹgbẹ́jú tó kábúlè ẹ̀múnàyọ tó kábúlè ìmúdùpáyú tuntun lè ìdúmúnàwó ẹ̀wọ́n ní òhàmọ́ rádà tó dáhùn ó dẹ̀nà tẹ́lẹ̀ lẹ́kọ́dí kọlẹ́kọ̀ọ́nà ìsáàná fi àtẹ́lẹ̀ tàkùn ó dẹ̀ yóò wọ ìbú ẹ̀ bọ́ ngbòkìgbò ìbú ẹ̀ lọ́kọ̀ pàpọ̀ ìkìgbà mẹ́pìlì wà ájẹ̀lẹ̀ mùsùlùmí ẹ́ fún màkọ́bọ̀ ájẹ̀lẹ̀ ya budu kuwe muna shaka mwi mbele kuwe mwo kolobia we kuwe ndi anga kini ukuwe dudi weda ojele shaka lokato mweme ubikana dwe amwale kuwa ajalu musamman inda mama duji ojo ko ngai ki wada de wodu olo kwa nei ojele moto ma wata thumma antum tabtarun matita kola ngu me bana me fa me muna na yiwa ko e gba ko dudu ko yiwi ye na metita kola ngu me gbo ba me fa ame muna ko na yiwa ko na am وهو, وهو الله في السماوات وفي الأرض طه. يعلم سركم وجهركم ويعلم ما تكسبون كلمة بقى كلمة كلنا تيوزني الله الله ẹ̀mọ̀ àdọ́gà sí aláwọ̀ ìdí kẹlìmà mọ̀ ìkó aláwọ̀ pé kẹlìmà ìlàá enwe kelma ilahu adagbaji ma'alu enwe latoji ma'alu ma'abu enwe ma enwe kidupe kuna wurre unki kelma allah ona ile ni ke kodudu ena ni ke kodu alahu odudu kiri ye gwo mejo keko mama maduka abdurrahman bebo chini doka abdu rahimi Abdul Malik majini doki Maliki Abdul Kudus majini doki Kudusu agano lai mama Abdul Kuriyo emna muduki Abdullahi mani kidoka ji Allahu kumada mutiyo Allahu ilahi la ilaha illa Allah Muhammadur Rasulullah Allah Allah كلمة الله دي كلمة إناره malenga ni tauhidi yuko madoga ki tauhidi uluhiyya tauhidi yuko manavo jua na pepe tutabale ngude na teto dei kidewe bijani wa huwa Allah fi samawati edi huyali umitudu kumane kumarei wa fil ardi ela duya na ile umi achodu kumangonde kumangorei tutabale weke tala like mahu bireni ene chengare iwe udana eh, tunga di hujali amelaku ma hujali hudire e àwọn do ya ne abegu ma àwọn do ya na baba mele kide uma ma no yo mu ne do are ni side o ni ko won so yo o ma re yi we ke o ma do yi ka ne mo mi ni ha ene la se na re o ku ene ya'lamu sirrakum wa jaharakum yani o to to to ti o le mu mama ya me nduko abeju mama ya ti abane lo ngela me jugede me nduko irin yadda ni wọ́n dàbí túbí ọmọ àyàkì dẹ́ dàbí wọ́n mú ní tán kàkiri wa huwa Allahu fi samawat ohun tí ó dọ́ ààrẹ kàbíkùn àti oyálè ní wa fil ardi ya'lamu sirrakum wa jaharakum ìyá tó yá na ilẹ̀ ní kẹ́ni yúgà kónú gbòó débi ní yẹnu gbé kàmẹ́ yóò yá na ilẹ̀ òun ẹ̀ mú màmá yà mẹ́ òun ẹ̀ làmẹ́jú gédé mẹ́. Hmm. ina mu duk mɛ ne ke tse lu di mu ni o ŋa mu mama ya mɛ abanilɛ o ŋa ame ju gidi mɛ wa ya ma tɛkisi bo abanilɛ mu duk mɛ nɔ gbɛ kumɛ anɔ ya yanni do le ɛdze ko ŋa rɔ mɛ lɛ ŋa mɛ lɛ ɔgbɔ tita ɔjɔ tita la ɛnu kɛ ne nɛnɛ tse alu kɛ tse le abanilɛ mu mɛ la gba ye ye kɛmɛ tse nu dɛ na tɛ ni ŋɛtu ala tse kama lɛ dumu yɛ ye kɛ mala bɛ ŋua ɛ wama lɔ lil abid wuda na tun ga to du ocha du ga du ala se ye ku e kede de abe mu du mu e al ku e ma te abe la to du tu yo kamera mu du mu e ni kide ga ya ka de ni pa e ko e jo subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت نحن نقول في اليوم السلام عليكم